ẹ̀yà wa nǹkan fìdílé kẹjẹ kájọ wò ó ètò yìí ti dùn jù no darling kò lẹ́gbẹ́ kò láfiwé ètò bàbá ètò yìí ẹ máa bá wa ká lọ óyá <laughs> ẹlòmíì ti jẹ́ lọ ètò bàbá ètò ṣì wà lójú amóhùnmáwòrán yìí lóríṣun tẹlifíṣàn àtàbàtúbú abẹ́rẹ́ orin ọmọọba the jumbo beat ọmọọba the jumbo beat ọmọọba the jumbo bait. ọkùnrin lẹ ń ké sí. ọkùnrin ni mo rí ogun taṣọ ló ọkùnrin ni. ẹ àwa rò pé àwọn haúsá pọ̀ ní ṣáìdì àbújá yín lọ́hùn báwo lẹ ṣe wá ṣe tí wọ́n ń gbádùn orin ẹbí yorùbá lẹ fi ń kọrin àbí ìsọ́nà ń kọrin ń ara wọn tún ní òun lẹ fi ń kọrin bẹ́ẹ̀ ni. <laughs> ẹ yorùbá wà ń bẹ haúsá wà ń bẹ yorùbá àti pé audience music wa kò ń ṣe fún yorùbá nìkan. nìkan bẹ́ẹ̀ ni. ẹ tún lè pọ ẹ tẹ́lẹ̀ náà kẹ universal language ni hmm. kẹ má gbédè wa tẹ bá tẹ bá tẹ bá wà tẹ bá tí. orin bá ń lọ. tó bá mú yín ẹ máa gbàgbé pẹ̀ gbèdè. Hmm. tó máa bàyàn gan gidi ẹ lè nàyàn lọ́pàá orin. Ah. ọlọ́run ni ọlọ́run wà ní padà lẹ́yìn hmm. ọlọ́run ní padà lẹ́yìn ọ̀gá sọ́jọ́ kan wà tẹ́ ẹ ti gorí ìtàgé rí tẹ́ ẹ tẹ́bọ̀ ń bẹ̀ tó dá pé àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ gbà tí wọ́n dà pé ọlọ́run ò jẹ́ kó sí hmm? ọlọ́run kò jẹ́ kó sí irúgbẹ́ ọjọ́ náà. ọlọ́run ò jẹ́ ó sí níjọ́ tẹ́ ẹ̀ ti ń kọrin ọjọ́ wa ló jẹ́ ọjọ́ ayọ̀ tó pé ẹ̀ nílé ìgbàgbé ọjọ́ yẹn tó pé ọjọ́ yẹn ha oh my god oh my god oh i'm blushing oh my god. ọjọ́ wo ni. Hmm, ọjọ́ tí inú mi dùn hmm. nídìí iṣẹ́ yìí ó pọ̀ ó tó bí mo lè kà á torí number one ìdùnnú mi nídìí iṣẹ́ yìí ni pé kí n ṣe nǹkan kí ara yẹ pé ah. ó pàtẹ́wọ́ ọjọ́ wo ni. ọ̀bọ̀ ọjọ́ tí mi dùn jù nídìí iṣẹ́ yìí tí mi dùn jù nídìí iṣẹ́ ọjọ́ tí mo kọ́ lọ South Africa. tẹ́gùn bàálù. Hmm. èmi rèé nínú bàálù o. ah I give God the glory àtọ́jọ́ tí mo kọ́ ra mọ́tò hmm. nídìí iṣẹ́ inú mi dùn gan-an yìí pé. irú mọ́tò wò lẹ rà. pé èmi náà lè kọ Nizam Quest ah. twenty twenty two thousand and six model. Hmm pé èmi náà lè kọ orin kí n ra mọ́tò ìjọ hmm. inú mi dùn gan. ọlọ́run tó wá sí lórí jí wagon báyìí. <laughs> kí n tún fi há bẹ́ẹ̀. Ah, two one. <laughs> no two o ni o. two one ni mo ti dá màá gbà tó seven lórí ètò bàbá ètò yìí náà. Ah, ah. mo wá tilé tilé ni. ọmọ ọba ni Jovovich. mo wá tilé tilé ni. bẹ́ẹ̀ ṣe wà á mọ̀ wọ́n pé ẹ ti níyàwó ńlé ọlọ́run sì ti ṣe ọmọ àwọn tí ń ranjú pé bóyá <laughs> kando de kí n pe nọ́mbà hmm. ìyàwó tiwa ọmọ tiwa hmm, láàárín àwọn òṣèré tíátà tó jẹ́ obìnrin kálẹ̀ tí ì níyàwó láàárín gbogbo àwọn tó jẹ́ òṣèré tíátà lóbìnrin ẹ má pààrọ̀ iwájú Ọlọ́run lẹ́wà ta ni tó yẹ pé ká ní ẹ tí níyàwó wípé ah ọmọ yẹn ò gbọ́dọ̀ lọ hmm. ayọ̀ gbọ́dọ̀ lọ́bi ọ̀kan àbí kí n bẹ lọ́lé bàbá ẹ o. ta ni nu wọn. àwọn méjì ni mo like jù Tóyìn Àyìnmákù. Ah, alákàdá. bẹ́ẹ̀ ni ayẹyẹ hmm. rí ọmọ náà ni ah, ó ṣá. proper. bẹ́ẹ̀ ni. Hmm. tàwa ní kejì. Fúnkẹ́ Akíndélé. Fúnkẹ́ Akíndélé pẹ̀lú òyìnbó ayérayé tí mo ń sọ náà ah. how is you i'm there. à ń fa. ẹ mọ̀ pé àwọn èèyàn kò ṣe normal skin wọn ló wà hmm. ń bẹ́ẹ̀ òṣègùn ṣe skin tán ti ó ti yé yín. tán ti eh, tán ti kó nǹkan bò hmm. lẹ fi láìka méjì. àtọ̀sí yẹn gan ìdúró wọn gan. Hmm. ẹ kí lorúkọ ọmọ yín kílódé. mo béèrè ní. Tẹ́niọlá. Tẹ́niọlá ah, ah, <laughs> Tẹ́niọlá mọ́mí Tẹ́niọlá ṣé ó sì. Oh. mọ́mí Tẹ́níọlá ẹ̀ ń wò mí báyìí o ẹ sì ń bí ẹlẹ́dàá yín wà ń bí o ẹ ṣáà gbọ́ nǹkan tọkọ yín sọ gbogbo ìgbà tí wọ́n bá ti ń lo òde eré ẹ ṣáàṣì fóònù wọn kẹ́kọ̀ọ́ wá fóònù Fúnkẹ́ Akíndélé kẹ́ wá fóònù Fúnkẹ́ ẹ̀yìn tó yàn má gùn kọ́ mọ̀ sí ẹ lọ wo Instagram wọn ṣé wọ́n máa tẹ̀lé àwọn méjèèjì <laughs> èèyàn méjì tán tán ní indọ́sítírì ẹ̀yọ kan <laughs> mọ́mí tẹ́nì <laughs> ó ti yé eyín ó ti dà kí lórúkọ yín Facebook. ọmọọba the jumbo beats. lórí Twitter ńkọ́. ọmọọba the jumbo beats. Ah, ah, lórí Instagram náà ńkọ́. ọmọọba the jumbo beats. ẹ kúkú sọ́dọ̀ ni ọmọọba jẹ́mọ̀bì ọmọọba jẹ́mọ̀bì jẹ́mọ̀bì. <laughs> sọ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kàn sí wọn fún ìbéèrè kan tàbí èkejì ẹ pè wọ́n sórí zero eight zero three six eight eight one zero four six zero eight zero thirty six eighty eight ten forty six zero eight zero thirty six eighty eight ten forty six ọmọọba dijombo beat kó tó di pé mo tú wọn lẹ̀ pátápátá ẹ má gbàgbé fún ìpolówó ọjà àgúnmu òwò ẹ pè Àtàbàtúbú sórí zero eight zero six seven two zero three nine three seven ìpolówó ọjà káàjọ dúnàdúrà ni o zero eight zero six seven two zero three nine three seven fún ìpolówó ọjà ẹ fẹ́ dáṣọ sí mi lọ́rùn lórí ètò yìí ẹ fẹ́ kí ayé mọ ohun tí ẹ ń tà hmm, ẹ bá mi sọ̀rọ̀ káàjọ sọ màá sì jẹ́ kí gbogbo ayé mọ̀ èmi náà wà lórí àwọn ẹlẹ́rọ alátagbà mi hmm, at àtàbàtúbú instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbàtúbù abẹ́rẹ́ facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àríwá ìjọ ẹ ẹ ẹ bọ̀dá wa fọ́ọ̀tù ni scores wa ibi tá a tún wa máa mọ̀ bóyá ẹgbà tán yányán abẹ́ ẹgbà ó di orítàgé ẹ kùnrin abẹ́ ẹ̀ ní kùnrin. let's go there. let's go there. ó sọ fún yín oh, ṣé bọ̀wọ́ báyìí àbí àtún ti bọ̀lẹ̀ ni. ó yẹ ẹ bọ̀ báyìí. <laughs> five two ẹyin tèmi ẹ jẹ́ lọ.